Baba, Baba, yọ àbọ̀ tuntun lọ jẹun. bàbá bàbá ọmọ wo nìyẹn. èmi ni jàre a. ẹ wo bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ àwọn tó ní ayé mo tẹ̀ ní ìdòṣúlẹ̀ kékeré kan kí náà bá mi fẹ́ máa bìsà fẹ́ máa. mo fẹ́ máa bìsà bìsà mi lónìí ẹ tó bá tẹ̀ fẹ́ jẹ́ ń bẹ wọn ìyá mi lóore ẹyin ìyá mi ìṣòro mọ̀gá arúgbó má balẹ̀ ìtẹ̀lẹ̀ dùn àgbélé ayé lọ́wọ́ mojúbà o àkọ́dá ayé àṣẹ̀dá ayé hábìlà mi tó bá jẹ́ ọ̀sán. Ah, nǹkan tí mo rí bí ìṣojú ẹ̀rí mi ì rí nǹkan kan bàbá. a sọ pé ṣo lè rí àwọ̀tẹ́lẹ̀ Ronaldo. a tó nínú kílà. a lè rí Ronaldo a ṣe ẹ̀kọ́ nìyẹn. ẹ àwọn ló ń jẹ́ bẹ́ẹ̀. mi lè rí bàbá. ẹ ṣo lè dọ́gbọ́n rí ti Messi. Ah, Messi bàbá mo ní gẹ́fẹ̀ẹ́ tó jẹ́ Messi. kò ṣe é bàbá Messi tó ń gbá bọ̀ ni mò ń sọ bá ah, bẹ́ẹ̀ wo mí lè rí báwo lè máa sọ pé abẹ́ lè ṣe nìgan ṣé ìgbọ̀lẹ̀ mọ́ṣẹ́ mọ́ṣẹ́ gàgbọ́n bàbá ṣé ah, ìgbọ̀lẹ̀.